àlèyàwùdù kọ́ọ̀lá tí yàgùnlọ nígbàgbọ́lá àwọn yahudi ní ọwọ́ ọlọ́run ọba dídì ló wà ṣé wọ́n rí ọlọ́run nínú tí wọ́n fi pé dídì lọ́wọ́ wọ́n ilẹ̀ alhamdulilayi wa wa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 السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọlọ́run ọba àánú ọba ìkẹ́ ọba ìgẹ̀ kọ́lọ́kọ́ gbà sáàyè ọpẹ́ fún wa ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. islam ló sí gbogbo àgbáyé wọn tó sì jẹ́ṣẹ́ lọ́rùn tó gbòǹgbò tí kò jẹ́ láàbọ̀ kí àti ọ̀rọ̀ ìlú ìbáni àti ọ̀rọ̀ ara ilé rẹ̀ tí wọ́n ní pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lè gbà kí wọ́n dáwọ́ dúró àwọn àmì ó kárí ibi ìṣúná àgbáyé ayé tí ìyá ara rẹ̀ lẹ́yìn ilé ìwà kíra ní kíkẹ́ ti islam pé assalamu alaikum warahmatullahi wabarakatuh inṣàlẹ̀ jẹ́ ẹ́ tẹ̀síwájú nínú tẹ̀síndì tí a ń bá bẹ́ Suratul A'raf súra ìkẹtàlélógójì ogójì súra ẹlẹ́ẹ̀kẹtàlélógójì súra eh, ẹlẹ́ẹ̀kejì àyà ìkẹtàdínlógójì súra ẹlẹ́ẹ̀kejì àyà ìkẹtàdínlógójì súra seven àyà الشيطان الرجيم من همزه ونفخه ونفسه سورة الأعراف آية 37 بتغني فمن أظلم فمن أظلم ممن افترى على الله كذبا نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم فمن أظلم ممن افترى على الله كذبا أو من أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته نعم kò sí ẹni tó ṣàbòsí tí ẹni tí ó tó pé ara ọlọ́run ìwọ́n gbogbo ìfún nínú ọ̀rọ̀ ní ayé ìlú tẹ̀wọ́n lọ́wọ́ ìpàdé àtúnṣe lánàá lè. àwa ṣàlàyé pé apá kan ti yìí la ṣàlàyé oní àdéhùn pé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń pa ọlọ́run kọ́ mọ̀ nípa ọlọ́run wọn ń sọ àwọn tó ṣáájú sábà wọnú Suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì àyà ọgọ́rin bẹ́ẹ̀ súra tù àyà eighty ọlọ́ọ̀ni wà kọ́ọ̀lù láǹtà ní dídì lọ́wọ́ ọlọ́run wa ní tí ń sọ ní àdàsọ ní tí wọ́n fẹ́ sọ ní pé ààrùn ọlọ́run ní dídì ṣé wọ́n rọ́wọ́ ẹ̀ ni kí lọ́lọ́run wa sọ. ọlọ́run ní ọwọ́ ọ̀tún ló wà ní dídì kọ̀ọ̀lù ní tí wọ́n sọ yẹn ó sì ti fa láàánà ni wọn lórí ìgbójúmọ̀ síkẹ̀ ọlọ́run aṣẹ́gun ni wọn lórí nítorí nǹkan tí wọ́n sọ yẹn náà. báyìí adáhùn àdàsùn kọ́dà nínú nínú tẹ́lẹ̀ ìbáyàṣá. ọlọ́run wá ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn torí báwọn èèyàn ti gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ kí wọ́n má bàa wá máa sọ nípa ọlọ́run nǹkan tí wọ́n ò mà ọlọ́run ní báyìí ọ̀rọ̀ orí bí wọ́n ṣe sọ yẹn bọ́rọ̀ ti rí ni pé àdá òmàbìsùtọ̀ báàní yóò fi kó kẹ́yìnfà yàṣá dídà lọ́wọ́ ọlọ́run méjèèjì wà ó wà ní dídà alẹ́ ni yóò fi kù iná ń tọrẹ kẹ́yìnfà yàṣá bó bá ṣe wù ú ṣe ní lọ́wọ́ ń tọrẹ ọlọ́run kì í ṣàwọn ẹ̀rù tọ́lọ̀ ń sọ ẹ̀rù táwọn sọ tọ́lọ́ ọlọ́run wà ọlọ́run yẹn rárá dídà alẹ́ lọ́wọ́ tó wà ọlọ́run á sọ pé méjì lọ́wọ́ yẹn mọ̀bùsùtọ̀ tánú yàdáhù yẹn pé wọ́n ṣe kí ni wọ́n ṣe hàtfù lóun ìdàgbì gbọ́ ọba yẹn pé nínú èkó tàbí ẹsẹ̀ pé olùsùlùk alpha postoffice tí ó yẹ ká mọ̀ pé olú lórí ìwé náà ní yàdáhù wọ́n yọ lóun dànù yàdáhù ọlọ́wọ́ ni mọ̀bùsùtọ̀ tánú dídà lọ́wọ́ ìyẹn lè dábọ́ wọ́n tó sọ nípa ọlọ́run. ó pọ̀ jáǹtìrẹrẹ tí wọn sọ nípa ọlọ́run tí ò rí bẹ́ẹ̀ ọba àwọn ni ẹni tó bá fi fọlọ ṣe amin asmai ausifati nǹkan kan nínú orúkọ ọlọ́run àbí nínú ròyìn rẹ̀ ìtọ́lọ̀ òfin rinlẹ̀ fúnra ẹ̀ fọkànlẹ̀ kọ́lá àlọ́lọ́ ìgbà ti sọ nípa kan tí torí àwọn mùsùlùmí àìgbédé tí wọ́n láwọn ń kí ọlọ́run káwa náà wá máa bá wọn kí ọlọ́run pẹ̀lú gbólóhùn tí wọ́n fi ń kí ọlọ́run kódà tó pera rẹ̀ nínú orin mùsùlùmí torí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọrin yẹn àwọn ọ̀kọrin aláìmọ̀kan ló pọ̀ jù náà wọn. ọlọ́run náà sì sọ ní kùránì wà ṣùárọ̀ yàtọ̀jà òkùnkùn gọ̀ọ̀gbù. bàbá àwọn àbá tún mo rántí nígbà bá wà ilé bá a bá a tú yàtọ̀ ní olùkọ́ òun ó ní àwọn afọ́fọ́ tó lè wọ́n mọ́ ẹ̀dá òkú rẹ̀ nígbà tó tọ́ àlejò ọ̀hún àwọn ẹni àánú ní máa ń tẹ̀lé àwọn olórin kí lọ́wọ́ tó sọ lẹ́yìn rẹ̀. èyí tí wọn ò lè ṣe ni wọ́n máa ń sọ iṣẹ́ àwọn olórin torí náà bàbá ti gbọ́ rẹ́kọ́ọ̀dù wọ́n láwọn ń fi ọlọ́run àbáwọn yin ọlọ́run a ò gbọ́dọ̀ máa báwọn fi òun yẹn yin ọlọ́run àbí tí wọ́n fi yin ọlọ́run àyàfi ká ṣe ìbáàtú ẹ̀ ká fẹsẹ̀ rinlẹ̀ nínú Quran tàbí nínú sunna tó lálàáfíà torí pé lèyí ti kọ́mọ̀n ó ti gbajúgbajà ó ti di tọrọ fọ́nkálé káwọn èèyàn kẹ́kọ̀ọ́ gbòòrò ní tí wọ́n ti sọ náà máa sọ alágbádá lẹ aláwọ fẹlẹ wọn ẹ àbàtì bàbá oníkẹ arabaraba araba gbogbo amúlòrò tí o bá mú rẹ aláti ṣọ́ra fún nínú rẹ mẹnẹfà ṣe àníyàn àsìmẹ ìyí wa sì fàtí kí ẹni tó bá sọ nínú àwọn orúkọ ọlọ́nkọ́lọ́ ń ní fúnra ẹ̀ fẹ́nìkan wá ní kìí ṣe orúkọ ọlọ́run àbínú àwọn ìròyìn ọlọ́run fẹ́nìkan ní kìí ṣe ìròyìn ẹ̀ òun náà ti sọ orúkọ ọlọ́run tí ó mà torí pé nínú orúkọ ọlọ́run ni àdọ́ọ̀ kí ni wọ́n pè ní dọ́rọ̀ dọ́rọ̀ ìnira ẹni tí ń níyàn lára ẹ̀gbọ́n ni ọ́n ah, ọlọ́run ọba dáadáa ní gbogbo nǹkan náà ọlọ́run ò níyàn lára òun ò gbà forúkọ ọlọ́run ní ẹni tí ń níyàn lára òun tó òun òun náà ti sọ nípa ọlọ́run tí òun náà gbà yìí. nínú àkídà yẹn ní àdìsọ́kàn tá à ń pè nígbàgbọ́ nǹkan tó wá lọ́dọ̀ àwọn àwọn mushrikun àwọn ọ̀ṣẹ́bọ pàápàá àwọn tí wọ́n ń bọ náà ní Páṣíà ó ní pé wọ́n ní agbára méjì lọ́wọ́ agbára àmọ́lẹ̀ àtagbára òkùnkùn ọlọ́run omi tìmọ́lẹ̀ ìkejì ní ẹni tó kòkò gbogbo ohun tó bá ti da agbára tìmọ́lẹ̀ yẹn ló dáa gbogbo ohun tí ò bá ti da agbára tó kòkò ní ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ti sọ ọlọ́run di méjì ìdí nìyẹn báburú kan bá ṣẹlẹ̀ bàbá ni tó ọlọ́run ṣàánú wa ẹni tó ní ọlọ́run kọ́ mo ti rẹ́ni tó kú rí ta lọ́lọ́run ló pa ẹnìkan lọ́lọ́run kọ́ ló pa oníṣù ló pa torí pọ́lọ́run ò kì í ṣèkà bẹ́ẹ̀ sì ni nínú alukur'an ọlọ́run bá sọ wípé ẹ̀mí kankan ò lè bọ́ suratul Ali Imran one forty five.

àsìkò tẹ́lẹ̀ yóò jáde láyé ni èṣù òsì nínú àwọn tí ń pààyàn o aya yìí bàbá bá tún débi pé yàtàwá fa wọn ń gba ẹ̀mí wọn àwọn mọ̀lẹ́kà wa padà sọ èṣù lọ́wọ́ nínú kíkú èèyàn rárá ọlọ́run mọ̀láìkà ikú fúnra ẹ̀ àtàwọn mọ̀láìkà tí wọ́n wà láti inú àlùjẹ́ náà tàbí inú náà àwọn ni wọ́n mójú tọ́rọ̀ bí wọ́n ṣe jáde láyé èsì òní kan ṣe ń bẹ̀. ìtẹ́sù kan lè wá ṣe ni pé lásìkò tí kú bá dé ẹni ó bá fẹ́ ronúkúwàdà yóò máa sọ fún pé kò ní ìdí kó ronúkúwàdà ó fẹ́ dojú ti rẹ kó bá a lè jọmọ aná iṣẹ́ tí ó máa ṣe lòlù. kámasálì ṣèitán ìkọ́lá lè ìsàn òfin falamma kábàrọ̀ ní suratul hashiri falamma kábàrọ̀ ká. falamma kábàrọ̀ kọ́ àpèjúwe ọ̀rọ̀ yẹn ó dàbí àpèjúwe ṣèitán nígbà tó sọ fọ́ọ̀mù èèyàn pé ṣe kèfèrí ṣàìgbàgbọ́ sọlọ pàlámẹ́ káfárọ̀ nígbà tó ń tọ̀ ń ti ṣàìgbàgbọ́ tán tó di kèfèrí kí ló ṣe é fún. ó ní èmi àti ẹ kò sí nǹkan kan tó pa wá pọ̀ mọ́ bàárí òun ká mo má wá mọ́sẹ̀ kò di ọ̀rọ̀ rẹ. Allah rabbal alamin èmi gan fúnra mi owó èṣù òun gan páyà ọlọ́run ọba rọ́bàlẹ̀ àìlànà olúwa gbogbo àgbáńlá ayé èṣù ó yọwọ́ lọ́rọ̀ rẹ̀ ni tó bá ti ṣe kòkòrò tó ìyẹn ní sọ́rọ́tù sọ́rọ́tù hashiri náà. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم نعم وما كان لي عليكم سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم نعم الله káwọn náà dandan. wàkọ́ọ̀lá ṣètọ́n èṣù sọ wípé sórí àwọn èrò ìdá àwọn tó ń gbọ́ kí wọ́n lè wò ó. wàkọ́ọ̀lá ṣètọ́n tẹ̀síwájú. lámà kúdìyà lè amòrò nígbà tọ́rọ̀ ti parí tí ò sí pé èèyàn lè túbá mọ́ tọ́rọ̀ ti parí kò sí ààyè túbá má fún onítọ̀ o èṣù wá sọ kí ló wí o nínú sọ́tù Ibrahim. Inna Allaha wa'adakum wa'dal haqq. Inna Allaha wa'adakum wa'dal haqq. Àdéhùn tọ́lọ́run bá yín ṣe àdéhùn òdodo ni. Sọ́tù Ibrahim ṣe ra fourteen yẹn. Aya kejìlélógún tẹ̀síwájú. Wàwà àtúkùn fàáhùláfùkùn. Wàwà àtúkùn fàáhùláfùkùn. Èmi ṣàdéhùn fún yín ṣùgbọ́n mo yí àdéhùn ṣùgbọ́n lọ́n bá yín ṣàdéhùn ní tiẹ̀ ó pé àdéhùn ìyẹn ni pé nínú àdámọ́ èṣù ni pé tó bá bá àyàn ṣàdéhùn yóò yí àdéhùn olófàá téèyàn bá ṣòkígbẹ́ tàbí téèyàn bá ṣe ayẹta tàbí èèyàn ṣayọ̀dí ìbọn olófàá ń gbà mí tẹ́ rí i pé wọ́n bá ṣá ń tàn ládàádáa ó bá ràn ní ó bá kú olófàá ẹni tó ṣe ayẹta ni ó bá yìnbọn ni ó bá kú wọ́n ní ẹni tó yìnbọn yẹn ó fi wọ́n fi kíní pupa kan gbàdí ìbọn yẹn ni àbí wọ́n fi ìdí ìbọn jẹlẹ̀ àbí kíní kan torí pé àdéhùn tẹ́sù bá wọn ṣe ni pé owó ò ní jẹ́ kí ìbọn ràn yìí ṣùgbọ́n yóò padà yí àdéhùn yẹn àdéhùn tó ń tù bá wọn ṣe ni pé òun ní jẹ́ ká da ọ̀ràn yìí yóò padà yí àdéhùn yẹn ṣùgbọ́n wọn náà bá béèyàn ṣàdéhùn ọlọ́run ní yí àdéhùn rẹ̀ láéláé ìdí ìyẹn tí wọ́n fi máa sọ pé ewé sunko ewé kèé déédéé sunko nítorí pé èṣù yí àdéhùn léwé fi sunko òun ló fi jẹ́ pé gbogbo ẹni tí ń bá ń ṣoògùn kò ní fẹ̀dọ̀ lérí òróòró láyé ọkàn rẹ̀ ní ìbalẹ̀ ojoojúmọ́ gbọ́dọ̀ máa ṣoògùn ni yóò máa ṣe láṣetúnṣe àṣeìṣetúnṣe lọ́rọ́ tiẹ̀ bàbá ṣe yìí tán àtúnṣe míì sí lọ́rọ̀ ògùn torí tó gùn ni tá àmọ́bi tó ti wá tá àsìmọ́bi tó dúró sí bí wọ́n ṣe ń dè láwọn kó máa tú tó bá lọ ṣoògùn wọ́n ba ògùn jẹ́ wọ́n tún lọ ṣe kinní kan ó lè jẹ́ tí omi wọ́n gbé lọ ó lè jórí àpáta ó lè jẹ́ di igi oògùn tó ṣe sára àwọn kọ̀ọ̀kan bàjẹ́ ṣé ẹ mọ̀ pé èṣù ló sì ṣàdéhùn fún nígbà náà pé ètò ti ṣe o kò sí àṣàṣì tó lè ràn ọ́ mọ́ àṣàṣì ò lè ràn ọ́ mọ́ àbí àwọn tó tó mú oògùn wà tó lọ gbé nǹkan kan fẹ́ṣù tó bá ti gbé fẹ́ṣù títí ẹ̀yẹ yóò bá bàjẹ́ àdéhùn tẹ́sùbọ̀ ṣe yẹn èṣù máa yẹ àdéhùn yẹn onítàfà ní Ibrahim sura fourteen aya twenty two làwọn àfáà ibi ṣoògùn wàkọ́lá ṣèyítọ́n. wàkọ́lá ṣèyítọ́n lẹ́nà kúndíyà àmúrí nígbà tọ́rọ̀ ti yanjú kúdi alẹ́ ọlọ́run ti dájọ́ kò sáàyè túbọ̀ náà ọlọ́run bá ṣàdéhùn òòrùn tuntun fún yín kòwé sì yí àdéhùn wa wa'adtukum fa akhlaftukum ṣùgbọ́n òun èṣù ṣàdéhùn ó yẹ àdéhùn tó tó bá di dọ́gbọ́n òde kò sí tí ó ṣe fún wa kò láǹfààní tó lè ṣe kò sípẹ̀ tí ó ṣe kò lè gbà wálẹ̀ tẹ̀síwájú wa ma kana liya. wa ma kana liya alaykum kò sí nǹkan kan fún mi inú agbára lónìí o ò láṣẹ tẹ̀síwájú àbá. bẹ́ẹ̀ sì ni mi ò lágbára ilé lórí gbàǹgbà tẹ wà láyé n tó ń ṣe ni wípé dàáwùtù kò mo pè ní fàtàjábí tún lé ẹ̀sìn dá mi lóhùn báwa náà ṣe ń pèpè tọ́lọ́hún tá ń pèpè sí súná anábì tá ń pèpè sí ìgbọ́n ọlọ́run lọ́kan náà lòṣù ń pèpè sí tiẹ̀ àwọn ará ọ̀run wọn láwọn ará ọ̀run tó ti dáyé báyìí. àmọ́ tí inú ẹ yà mí lẹ́nu ni bí bọ́kọ̀ bá gbá ara ayé ní tìrì tiẹ̀ bọ́kọ̀ bá gbé ewu wọ́n gbé lọ́dọ̀ dókítà gbogbo ara rẹ̀ ni wọ́n kà kú òkú àmọ́ tìrì tiẹ̀ ṣé yẹ kára ọ̀run kọ́kọ̀ ara ọ̀run ara ọ̀run mẹ́mú yín bó bá mẹ́mú náà aṣáájú rẹ̀ náà ti mẹ́mú tó mọ̀ fẹ́rẹ́ nínú tán yorùbá nígbà tí àwọn àgbààgbà ọ̀run tó ń bọ̀ wáyé láti wá tẹ̀lé ayé bó fọ́gbọ́ bá yé nílẹ̀ Ọ̀rúnmìlà ń bẹ ń bẹ Ọbàtálá ń bẹ ń bẹ Ọbàtálá ló kó wọn sòdí tí ó ń fi ń bọ̀ ó dé bá wo ẹmu ló bá mẹ́mu ló ló bá sùn lọ ibi tó yẹ kó kó wọn lọ kò lè kó wọn lọ má torí àbáwọn tèmi náà bá mẹ́mu aṣáájú wọn náà ti mẹ́mu yóò tí ò mẹ́mu ti ń lọ àbá tẹ̀síwájú. bàdá tàlùmù ni wà lùmù àǹsàkùn. torí náà fàlàtàlùmù ni ẹ má bù mí o ẹ má bú òwe èṣù fàlùmù àǹfùsàkùn ara yín ni kẹ́ ẹ bú o. náà á ní. máa بمصرخكم وما أنتم بمصرخي èmi ò lè ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà sì lè ràn mí lọ́wọ́ kò sáǹfààní tẹ́ ẹ lè ṣe lónìí nam. ìní kàkàrùkù bímá ọbẹ̀ni òun máwọ́ mọ́sẹ̀ òun sì ṣàìgbàgbọ́ sí nǹkan tẹ́ ẹ fi òun ṣe orogún fún tẹ́lẹ̀ ẹ fi òun kéjì ọlọ́run ń tẹ́ ẹ sọ yẹn òun gán mọ̀ pé òrí bẹ́ẹ̀ ìyá ti kanu sọ́ọ̀tù àṣírí lẹ́ẹ̀kan tó sọ pé yìí ní àkọ́fù lọ́hà rọ́bà ní àlá tó ń gán bẹ̀rù ọlọ́run tẹ̀síwájú àfa. iná wọ́ọ̀lì ní ìdàlámù àdáàbò. a ní dájúdájú ń bẹ fún gbogbo àwọn alábòsí àwọn ẹlẹ́bọ àwọn kẹfìrí àti mùnáfìkì àdáàbò ní àlè ìyá ẹlẹ́ta ìyá ẹlẹ́rọ. torí náà kéèyàn máa sọ nípa ọlọ́run kan tí ó mà ọlọ́run ní ká hada halalun wa hada haramun àyà kan ní kuran kan sọ wàlá takuru bi alsinatikum hada halalun wa hada haram ẹ má máa sọ lórí ahọ́n yín wípé eléyìí ni halal eléyìí ni haram ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti di mufti ládùúgbò nínú àwọn mùsùlùmí tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹnu ẹ̀sìn kàkàká béèrè lọ́wọ́ àwọn onímọ̀ akàngbé ìdájọ́ jáde ní bọ́ọ̀mù ntí òye wa tá a nímọ̀ nípa ẹ̀ èyí tó ga jù nú ẹ̀rí wa náà ni pé bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe nìyẹn òun náà làwọn kèfèrí sọ a bá àwọn èèyàn wa àlá umma tí a bá wọn lórí umma ìyẹn bẹ́ẹ̀ ní sura sixteen aya one hundred and twenty ọlọ́run sọ ń pa ẹ̀ wípé wọ́n làwọn bá wọn àlá umma tí lórí ẹ̀sìn kan lórí ìṣesí kan ṣùgbọ́n ṣe sí yẹn ṣọlọ́wọ́n bá fara mọ́ ibi tí wàhálà wà nù ni n ò ní lè fìdí rẹ̀ múlẹ̀ nù tí a ọlọ́run wá sọ bẹ́ẹ̀ wípé balẹ̀ ẹni tó ṣàbòsí tó ẹni tó dáadáa parọ́ mọ́ lọ́n òun náà la ṣàlàyé yẹn ẹmẹ́jẹ̀ á máa sọ nípa ọlọ́run kan tá a mọ̀ ìdájọ́ ẹ̀sìn tá a bá mọ̀ ẹmẹ́jẹ̀ á gbé kalẹ̀ gbogbo àwọn méjì kan tí wọ́n dúró àbáwọn èèyàn kan náà sọ pé tẹ́ẹ̀ bá fẹ́ kírun bó bá dáwọ́ lẹ̀ kò ṣe nǹkan kan bó bá káwọ́ sáyà kò ṣe nǹkan kan tẹ́ bá bí pé n sọ yìí kílẹ̀ rí ẹ̀ kò mọ́ òun sọ nípa ọlọ́run kan tó mọ̀ nìyẹn o òun sáfà òun ṣe onímọ̀ náà òun sọ pé bẹ́ẹ̀ kálẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kásáyà kò sí nǹkan kan ta ló sọ bẹ́ẹ̀ tíra àwọn ló ti rí. àbẹ́lò ni pé wọ́n fẹ́ sọ bí ẹbọ ládùúgbò wọn àbí wọ́n fẹ́ lọ bí ẹbọ kan nígbà pé kò bẹ̀sìn jẹ́ àṣà àwọn bàbá wa ni tẹ́bá bí pé èyí tó sọ yẹn inú tíra àwọn olótìrí wà láì kò lè fìdí ẹ̀ múlẹ̀ òun sọ nípa ọlọ́run nǹkan tó ọlọ́run wá nìyẹn ló burú jù àbòsí tó ga jù nìyẹn torí náà àsùkúùtù sàlámà kágbẹ́nu lọ́wọ́ ọ̀là ní bẹ́ńbẹ́ ní a bá gbìyàn kéèyàn bí ṣe gbúndúkú àfáà sọ̀rọ̀ ni a ah, nígbà tí mi ò ní mọ̀ nípa ìkílẹ̀ fẹ́ kí n mọ̀ sọ abẹ́fẹ́ kí n parọ́ ó dà bẹ́ẹ̀ ò ní sọ àwọn èèyàn nù àwọn náà sì ní tara ẹ̀dọ́ ẹlẹ́ṣẹ̀ ọlọ́wọ́ tẹ̀síwájú ní suratul A'raf tanka bọ̀ náà àyà thirty four kọ́ ṣáàlọ́ náà wa man adlamu mimman iftara ala Allahi kadhiba. wa man adlamu. ممن افترى على الله كذبا أو كذب بآياته هذه صلاحيه أولئك ينالهم نصيبهم أولئك ينالهم نصيبهم من الكتاب من الكتاب àṣàlàyé lánàá kí láàlàyé tá a ṣe ni pé píparọ́ mọ́ Ọlọ́run tàbí píparọ́ táwọn ẹbí sì sọ pé man kadaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ẹni tó bá fojú lẹ̀ parọ́ mímì ànábì kó yà lọ wá ibùgbé rẹ̀ nínú iná ó wá ara rẹ̀ ní kó fi wá wíwá ṣe bẹ́ẹ̀ yẹn kò sọ pé kéèyàn mọ́ lọ́rọ̀ láyé wọ́n fẹ́ mú súrà kan wá lánàá tọ́lọ́wọ́ òde rántí áyà tó àti ìsìnká kùránì náà rántí súrọ́tù Zukhruf sura forty three aya thirty three òní nígbà tó lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa nípa ní ayé sura forty three aya thirty three suratu Zukhruf ìbánika láti jẹ́ kó wa wípé ìmọ̀ ṣe lọ́hùn ìmọ̀ dáadáa gba ọmọ lọ́hùn ìmọ̀ pè ọ̀rọ̀ lọ́wọ́ ọba nírọ́ kò pé ká má jẹun kò pé ká má ròún jẹjẹ láyé kò pé ká má là á ọlọ́run ní wàláwùlá ayélujáfúnná mẹ́sù ummatan wahida onísúrọ́tù Zukhruf àyà thirty three bí kì í bá ṣe wípé gbogbo ènìyàn pátápátá wọn ò di ìjọ kan ṣoṣo wọn di ìjọ kan náà. dàjà àná máa ń yẹ kúrúbì rahman lùdùlù ìfúkúfà. àbájẹ́ kó jẹ́ pé gbogbo ẹni tó bá ti ṣe kèfèrí sọ́lọ́run ọba oníkẹ́ ara amẹ́rin kó máa bẹ fún wọn nínú ilé wọn ṣokùnfà àwọn òrùlé ní fi dọ̀tí.